Africans Week 28. This is SK, and today I'll be doing an African song which is titled Oshubare by Peterson Okupi. So enjoy. Oshubare mare Oshubare mare oe Eh, òṣùpá rẹ máa rẹ òwe ọba adákẹ́dájọ́ ọba olùdámọ̀ mi mo gbé ibà fún ọ o. Mufuri pale balẹ̀ o ọlọ́run tó o òṣùpá rẹ̀ máa rẹ̀ o òṣùpá rẹ̀ máa rẹ̀ o mi o òṣùpá rẹ̀ o. Push you by my